الحمد لله الذي ينجي المؤمنين من وسوسة الشيطان أقول فهم لهم أبا أبا الله أبا تي وما نكو أقول بابود دو يو nínú èròkérò àṣetán àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run bá máa ń là wọ́n lọ́wọ́ àwọn èròkérò ti bàtẹ́ni jẹ́ ọba tó ṣe bẹ́ẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo yóò dá ká dúpẹ́ fún ọlọ́run ọba náà gbogbo àwọn tí ò ti gbàgbọ́ ọlọ́mọ́sàájá wọn náà lè gbàgbọ́ والصلاة والسلام على سيدنا محمد أن ولون إكي ولون قبو جسي ولون النبوة محمد وعلى آله وأصحابه أجمعين قبو بها وراء لها توان صحابة أتبو بها وين إليه أيما يامي من أسنوة إتعفى في بانو سوانير الليل وناني مرض من الأمراض الروحية وهو الوسوسة wọ́sowọ́sọ́tò ṣaitan ọ̀kan gbòógì nínú àwọn àrùn ẹ̀mí tó jẹ́ pé kò ṣeé fojú rí yóò sì máa dani láàmú yóò sì máa ṣokùnfà wàhálà nínú ìṣẹ̀mí ẹni ó lè ṣokùnfà ìparun ó lè ṣokùnfà ikú ó lè ṣokùnfà ìmáàbàwùjọ jẹ́ òun náà ni èròkèrò èròkèrò tí àṣetáni máa ń gbé sínú ẹ̀ ní ẹ̀dá àrùn lòun náà òun yàtọ̀ sí bá ó sì yàtọ̀ sí nárùn ó yàtọ̀ sí rí ń fọmi inú rún mi àrùn sì lòun náà àmọ́nú ọkàn ní máa ń gbé pẹ̀lú fámásì ìpẹ́ fẹ́ ra oògùn èròkèrò wọn làwọn ò ní pẹ̀lú dàwọn lágbo wọn ni eléyìí ìsìn táwọn mójútó ń bí a sì gbọ́dọ̀ mọ́ wà àbáyọ fáàrùn yìí nítorí pé wàhálà tí ó dálẹ̀ sínú akíyẹmí ara àti tí ó dálẹ̀ sínú àwùjọ àti tí ó dálẹ̀ nínú ilé ayé kìí ṣe wàhálà kékeré alwaswasatu iya sọ́ọ̀tù khafi yẹ́sùlù maf'umuhu ila alqalbi bighayri sima' ìdí wọ́n ń pè ní èròkèrò òun náà ni ohun kan tó pamọ́ tó jẹ́ pé bọ́bá ti ń fọhùn sí wa nínú ọkàn á sì máa gbọ́ yé láì fi pa gbọ́hùn ohùn náà ohùn ni àmọ́ àyè gbọ́hùn rẹ̀ ò ní gbọ́ bó ṣe máa ń gbọ́ ohùn ẹ̀dá yóò máa sọ̀rọ̀ ó sì máa tẹ̀lé tí máa ń ṣe ní padà padà ní máa ṣe ó ṣe lọ máa lọ mi àrùn ni torí pé òun èé pààyàn láṣẹ dáadáa yìí máa ń pààyàn láṣẹ ni. ẹ̀rí èròkèrò yìí ní àlùwọ́síwọ́sà kánsà ọkàn ni bá a ṣe ní kánsà ara tí máa ń jẹ gbogbo ara bẹ́ẹ̀ náà ni òun náà máa ń jẹ ọkàn tó ti jẹ ọkàn tó ti ń dààmú ọkàn ẹni tó lọ́kàn yẹn ìwàkiwà ni ọmọ ìṣẹ́kíṣẹ́ ni ọmọ ṣe yóò padà wá parun ṣẹ̀rí wọ́síwọ́sà tá à ń sọ yìí ẹ má jẹ́ èròkèrò tí máa wá kò sẹ́nìkan tí ń bẹ tí èdè aláàmù ọfà ní o ọfà ṣetánì tá a lè fojú rí ni yóò balẹ̀ ayé jẹ́ lẹ́yìn ọba múra sí èròkèrò yìí yóò tún ba ọ̀run jẹ́ kéèyàn tó dọ̀rùn gbogbo sẹ́ bú pátá èròkèrò ní máa ń bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo aburulé ayé pátá tẹ́dà máa ń ṣe yọ kọ́kọ́ rò ó kó tó ṣe é èròkèrò yẹn àṣetánì ló fi sínú ẹ̀mí èèyàn gbọ́dọ̀ mọ́ wá wà sítánì tí ń fi èrò kiri sínú ẹ̀mí yẹn èèyàn gbọ́dọ̀ mọ́ wòóràn kọ́ ba tèèyàn jẹ́ àti máa ba sẹ́rí jẹ́ gbogbo téèyàn ti fọjú ayé yẹn ṣe ní sẹ́rí àti nǹkan dáadáa téèyàn ti fọjú ayé yẹn ṣe yóò sì bá gbogbo ẹ̀ jẹ́ tó kò láyé èrò a máa ń ba ìbáàdà jẹ́ a máa ba ìmánì jẹ́ a máa sọ yẹn a máa sọ yẹn ọmọ náà wọ́n sọ fún wa yìí pé àrùn ọkàn òun náà ní èròkèrò àṣetáàní tí wọ́n ń pè ní àlùwàsíwàsí hanaf orúkọ rẹ̀ náà nù àṣetáàní eléròkèrò èyí tó jẹ́ pé ọ̀lẹ ni tí wọ́n bá ti dárúkọ ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ alhanaf ọlọ́run ọba jẹ́ yíwa yìí pé ẹ máa sáde níbi aburú ẹ̀ nítorí pé tẹ́lá ti gbà á láàyè yóò bá ti yín jẹ́ o yóò sì mú yín lọ bí ìparun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́wọ́ bá كل أعوذ برب الناس إلى محمد ما Muhammad mọ́dákẹ́ máa jẹ́nu máa sọ pé yìí máa wà sọ pẹ̀lú ọlọ́run ọba ọba gbogbo àwọn èèyàn maliki nas olùkápá àwọn èèyàn ilahin nas ọlọ́run ọba tó yẹ káwọn èèyàn máa sìn min sharril waswasil khannas ìwọ ọlọ́run ọba ìmọ̀sà sọ mi mọ̀sà dáàbò bò mí mọ̀sà diọ́ kọ́ sọ mi níbi aburú aliwaswas alìjànú ẹni tí máa ń gbé èrèkèrò sínú ọkàn aliwaswas alìkhannas ìmọ̀ wa sa tí wọ́n bá ti dárúkọ ọlọ́run ọba yọ sálọ yọ sálọ wọlìjìnnú idha dhukira Allahu khannas tí wọ́n bá ti dárúkọ ọlọ́run ọba tí wọ́n ti pe orúkọ ọlọ́run yọ sálọ wa idha gufila anhu wọ́síwọ́sí bẹ́ẹ̀ bá tún fẹ́rẹ̀ ẹlẹ́tì ó tún darúkọ ọlọ́run ọba má yóò tún wá báyàn padà yóò tún máa dá èrò kèrè sínú ẹ̀mí èrò kèrè burúkú yẹn orúkọ ọlọ́run lọ́nà o yóò pòórá yóò sá lọ torí ẹ̀ ni wọ́n fi ń pè ní alihamdulilayi aliwasuwasi kankan làlìjánu yẹn jẹ́ alihannaasi ní pé tí wọ́n bá ti dárúkọ ọlọ́run ọba tí wọ́n sáà di ọlọ́run ta ka sórọ́tù náàsì bá ṣe ń ka yìí bẹ́ẹ̀ bá ti kà á tọ́ba yìí ti gbọ́ yọ sálọ àtàwọn àdúrà mi tàn nábì ni a máa ṣe. ọlọ́run ọba ní alladhi yuwaswisu fi sudurin nas alìjẹnú alihannaasi yìí alìjẹnú tí máa ń gbèrò kèrò sínú ẹ̀mí ọlọ́run ọba ní yọ́ọ́ ọlọ́wọ́n bá ní ẹ máa fi mí wá sọ kọ́ mọ́ ba yẹyin jẹ́ kọ́ mọ́ ba yẹyin jẹ́ torí pé ayé yẹn bà jẹ́ tẹ́ ẹ bá fi mí wá sọ ọlọ́ni wọ Muhammad bí wọn náà ṣe tó <laughs> wàṣíwàṣí burú o kúl wọ́n máa wí kọ́ sọ fáwọn àjọ rẹ̀ náà kàn máa wí kí èrò kérò kọ́ mọ́ ti yín jẹ́ kálí jẹ̀nu alhannazi kọ́ mọ́ kó báyìí lẹ́yìn náà ẹ̀ tún máa wá wá sọ nínú jinnati níbi aburú gbogbo àpapọ̀ àwọn àlìjànú tó tó kù wà kẹ́ ẹ máa fi mí wọ̀sọ̀ níbi aburú gbogbo àwọn ọmọ èèyàn tí ń bẹ lé ayé ọlọ́run jẹ́ oyé wáyé pé àlìjánu ń bẹ èròkèrò ń bẹ inú ọkàn ló sì wà fíkì òde ìlílù ní jẹjẹmọ́ àgbọ́yé ẹ̀rí tá a mú wà lánsàlà yẹn yẹn bàbá tí mẹ́rin wa a máa sọ àgbọ́yé ẹ̀ ọlọ́run bá aláà ó jẹ́ oyé wáyé pé èròkèrò wà eléyìí máa wá sí gbogbo ọkàn gbogbo ẹ̀dá ọba sì ti ń sádọ̀ ọlọ́run ọlọ́run bá aláà máa sọ níbi aburú èròkèrò yẹn à nílẹ̀ ṣiṣẹ́ lérí ẹ̀ mọ́ fẹ́ rí àwọn sàhábà bí wọ́n ṣe tóbi tó wọ́n lè bá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tá a fi mọ̀ pé àwọn ẹni rí àwọn náà máa ń ro èrò kẹrù nígbà wọn dọ́dọ̀ nàbí wọ́n ní wo jíṣẹ́ ọlọ́run wọ́n ní inna najidu fi anfusina ma yata'azzamu ahaduna an yatakallama bi a máa ń rò nínú ẹ̀mí wa àwọn kan ńláńlá tó tóbi tọ́jẹ́ pé ìkọ̀ọ̀kan wa tá a bá ń rò yóò nira fún wa yóò tóbi lérí wa ká sọ jáde lẹ́nu tí àṣìn tá ni ọmọ ìgbé wa sọ́kàn wa tí wọ́n máa sọ fún wa pé nǹkan bá yóò rí bẹ́ẹ̀ nǹkan bá yóò rí bẹ́ẹ̀ nǹkan bá yóò rí bẹ́ẹ̀ irọ́ ni nǹkan báyìí irọ́ ni nǹkan báyìí. anabi ni waqad wajadtumuhu anabi ni ah, àṣetánì lẹ́rí yẹn qalu na'am wọ́n ní bẹ́ẹ̀ ni ìwọ̀n abáwọn qala anabi ni dhalika sar'ul iman ànábì ní ti bí ẹ̀yin ẹ̀sásìn tó ní ẹsẹ̀ ẹ̀sìn sọ tó ní ẹsọ eléyìí náà ní jí ó yé wáyé pé ìmánì ńlá làáfíà bí ṣe wọ́n bá yín yẹn ní tó fẹ́ ṣe fún yín ju ti ẹ̀rọ yẹn lọ nínú ẹgbàá wákàn wọn là níbi ó jókòó àwọn èèyàn sọ̀rọ̀ àbàdàn lẹ́bà wọn ní àwọn rèrò kúrò fa ànábì ní alhamdulillahi lè yẹrọ dàkẹ́ ìdáwó ìlànà wọ́sowọ́sà mo dúpẹ́ fọlọ́wọ́n ọba ọba tí ọ padà sọ ètè rẹ di èròkèrò ìtọ́fẹ́ mú yín ṣe ó tóbi ju èrò yẹn lọ nígbà tí wàá rò yẹn ẹ̀ torí pé tó ní ẹ̀sìn ẹ̀ kí làwọn sàábà ń rò tán fi ní àkọ́dá káwọn sọ jáde lẹ́nu bẹ́ẹ̀ náà ni wọ́n náà máa rò èmi náà máa rò àmọ́ wá sábì ọlọ́run nítorí fẹ́ ṣe fún wájú bá ń lọ tẹ́lẹ̀ nígbà tí parẹ́ ọ̀ka wa lọ́wọ́ dà sí èròkèrò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn tábà tí wọ́n ń rèrò kérò àwàsàbí ọlọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlùwọ́sọ́sọ́ tó kàríyà èrò kérò tó jẹ́ pé eléyìí òfin yẹn lẹ́ ń gbà kan jẹ gàba lérí yàn èèyàn lágbára àti bàjá èèyàn lágbára àti mú kó yín sì ń dàyàn láàmú yín sì ń fìtínà yàn lọ́sàn èròkèrò lóru èròkèrò láàárọ̀ èròkèrò lálẹ́ èròkèrò nínú ẹbí èròkèrò láàrin àwùjọ lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ àwọn ọmọ títí tó fi dá wàhálà láàrin ẹrú téèyàn fi ń ṣe méjì nípa téèyàn fi ń ṣe méjì níbi ẹ̀sìn téèyàn àrùn lẹ́ẹ̀mẹ́wàá máa sọ fún yàn yìí pé ti já o ti já o ti já o ó yóò ó lè zórí ní wákàtí méjì bí ṣe ń kí ni já bí ṣe ń ọmọ ni yìí ka fàtí àná ma kàkàkùkà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀sánú wa pe a wa yìí pé àṣetáni ọ̀tá wa ni nínú àwọn èrò ni yóò máa dá wàhálà ipe ìyàwó rẹ̀ yóò pa ọkọ rẹ̀ yóò fi ṣoògùn o o la ilaha illallah gbogbo ogun na. yóò wá di pírọ́blẹ́mù sí rẹ̀ lọ́rùn èròkérò yìí yóò wá bá jàfá kò ní rí mú kù yóò máa wá rù yóò máa gbẹ ẹni tá a wí kò ní lọ́rùn sùn bó bá jí ó jí síbi wàhálà bó bá sùn tó bá ilé jí padà báyìí ó tún jí síbi wàhálà yóò sọ gbogbo àwọn ẹ̀dọ̀ táyẹ̀ àwọn wàhálà tí wọ́n mọ̀ wá sílẹ̀ ní pé ó lè padà kó onú Islam wípé ẹ̀sìn yẹn gan òun padà rí pé kìí ṣẹ̀sìn ọlọ́ àbí gbẹ́ngbẹ́sìn ti pọ̀ yìí ń ti pọ̀ nù kó wọn fẹ́ kan kókó mọ̀ sí kankan torí pé òun mọ̀lẹ́tọ́ lọ́wọ́ gbà lọ́rùn yóò máa tara bo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yóò máa rí àwọn obìnrin yóò máa lọ lè bá wọn ọmọ èké àgbàlagbà àbúrò yàwó ẹ ẹ̀gbọ́n yàwó ẹ ìyá yàwó ẹ yóò máa fẹ́ bá wọn lásìkò ayé àrẹ yóò máa já yóò máa dá wà kò ní fẹ́ bá wọn yàn sí àwọn èèyàn tó bá bá sí gan èròkèrò ni wọ́n máa rò nípa wọn ikú wọn fẹ́ pa wọn ọ̀rẹ́ bá tòun jẹ́ wọ́n ṣe wò yẹn psychology lòun read la ilaha illallah wọ́n fẹ́ da tòun rú ọ̀tá ni wọ́n ọ̀tá ni gbogbo èèyàn ló mú lọ́ta onídàásá àwọn èèyàn yóò máa lé àwọn èèyàn lára yóò máa kọ ìyàwó lẹ̀ tọmọtọmọ alọ́mọ àti ìyàwó òun sì fẹ́ nìkan kan mọ́ yóò máa kàrà lọ́sàn-án yóò máa kàrà ń bí iṣẹ́ gbogbo tó lọ́n ṣe fún lórí oníjọ́ lójú ojú kòkòrò ọlọ́run ogun yóò máa lára yóò wá wò pé ẹdínkù wọn máa mugbó ẹdínkù wọn máa mutí yóò wá mutí fáá títí yóò mugbó ní gbogbo gbà títí táyé ló ti bàjẹ́ yọ gbà pé igbó mímu àti ọtí mímu òun gangan ló èròkèrò tó ń ròyìn lórí kóun lálàáfíà kò ní mọ̀ kóun tó ń dákún wàhálà ni wọ́n bá padà yá ó lè gbébọn kó kà máa pa àwọn ará àdúgbò àbí kó lọ sáàrin ọjà kó máa pa àwọn èèyàn wọ́n bá padà wá yá ó lè padà wá para rẹ̀ ó lè gbé nǹkan jẹ ó lè fìbọn ó lè fi parẹ́ ó lè gún ọ lọ́bẹ̀ ó lè padà wá pokùnso ẹ̀yàn mi ẹni tí àlèwọ̀sowọ́sọ̀tò kàríyà tó bá ti ń dàlám ọjà júlẹ̀ já júlẹ̀ já júlẹ̀ òrí já júlẹ̀ ẹ má filẹ̀ o kóun náà farara rẹ̀ tó bá ti rí pé eh, wàhálà ti dé kóun náà má fẹ̀rẹ̀ ẹ̀lẹ̀ wọn lákọ̀ọ́kọ́ nínú àwọn àbáyọ ọ̀nà àlẹ́sẹ̀ àdàtòbìlà kọ́ máa wá ìṣọ́lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá aláàtì sọ nínú Al-Qur'ani tó bá ń kó èrò kèrò sí ọlẹ́mí tètè sáde ọlọ́run wo ọlọ́run ní kásóògùn ọlọ́run ní adì nǹkan mọ́dì ọlọ́run ní asòǹkarọ̀ ọlọ́run ní fásitì ayélujára tètè sásọ̀dọ̀ ọlọ́run ìtumọ̀ ẹni pé kọ́ ọmọ sàáwó ti bìlá ẹ̀mí lọ́sẹ̀ tán lọ́jì. sọ́rọ́tù fọ́sì láti lọ́wọ́ àkùrán fọ́tíwá àyà tàti sísè lọ́dọ̀ tí ní mọ̀wó rẹ̀ ẹ̀ràn àwòdù bìlá ẹ̀mí lọ́sẹ̀ tán lọ́jì àwòdù bìlá ẹ̀mí lọ́sẹ̀ tán lọ́jì. o ṣe kéré tó ní aburú tí ó fẹ́ sọ ọ́ di wèrè tó fẹ́ sọ ọ́ di dàgúdà ó sì sálọ àjẹnú wọn sálọ lẹ́yìn náà ọmọ ni a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa ìsàdì wọlọ́n ọba pẹ̀lú gbólóhùn wọlọ́n èyí níbi aburú ẹ̀dá wọlọ́n wọlọ́dá hanas wọlọ́dá yusuf wọlọ́dá èròkèrò wọ́sàdì làmínbẹ̀ a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa ọmọ tẹnumọ́ ni ọmọ tẹnumọ́ lẹ́yìn náà ọgbìnrin rẹ̀ ọlọ́lẹ̀ bá àwọn àlùfáà tí wọ́n jẹ́ ẹni rẹ̀ kán lérí tí ń sọyìn ọ̀rọ̀ lásán àti ká fi àlùkùránì báyàn sọ̀rọ̀ a sì máa mú èrè òkèrè kó lẹ́mìíyàn lẹ́yìn náà ó lè wá bó ṣe máa kùránì ká sọ́pà ntẹnumọ́ wọn ì dàgbà kọjá kùránì ó fi ewu ó lè fi wọlé kéw lóòfin ní bọ́sọ̀ àwọn afọ́n gbájú ẹ̀ bọ́ọ̀ bá mọ kí wọ́n gba ọ̀fà wọ́n gba àgbáwọlẹ̀ ọmọ wa sunkún lọ́jọ́ alẹ́ ọlọ́mọba aláàfin kùránì kalẹ̀ fáwa àtàwọn ni ìwọ náà fúnra rẹ̀ ó lè má bó ka koran ọlọ́run ọba aláwọ̀ máa mú èrò kèrò yìí kó ọlọ́run ní wọ́n ṣe fáwọn lè máa fi sùdó alukoran ìwòsàn ni fún gbogbo àrùn ẹ̀mí nínú àrùn ẹ̀mí náà ní èrò kèrò lẹ́yìn náà wọ́n máa kírun mara nù dáadáa ọlọ́run padà sànú ẹ̀ wọ́n máa ṣe àtikárò láàárọ̀ àtẹ̀rọ̀lẹ́ tó bá di pínpín ìwà lágbára tó ṣe wà rójú tó ẹ̀ má wọ́n wà lọ́lẹ̀ bá àwọn afẹ́ǹsì kí wọ́n ṣe rúkìá fún ọ wọ́n ṣe rúkìá fún ọ ka àwọn àyà sọ kálíjà ní burúkú yóò fi fi ọ́ sórí oògùn èròkèrò kò sí fámásì kò sí lọ́dọ̀ ìyá alágbò wọ́n yẹ fi egbò àtẹwé wọ́n yẹ fi yanjú yẹn ọ̀sàdì ọlọ́run ni ó lé èso yẹn kú torí àdúrà ló lè lé ó kọ́ ọlọ́run lè náà ṣe pé ní alhannas tí wọ́n bá ti dárúkọ ọlọ́run yọ sá lọ ọwọ́n fi nǹkan rárá ọwọ́n fi nǹkan rárá sẹ ṣé yín tó nǹkan rárá ni ó lé àlùjànnú lọ ọlọ́run ọba aláǹsọ fún wa yìí pé àní abẹ́ mi ni ẹ sá sí èmi ni ẹ fi wá sọ ọwọ́n fi nǹkan wá sọ ọlọ́run ló dùn ún ṣàyàtì ọ̀sẹ̀ kó sọ́wọ́ ṣetán náà má lòlòkù má jẹjẹkújẹ má mọ̀mọ́kúmu dúnnímàdúà àdúrà tá a ní oṣù yìí kìí ṣàdúrà tó lágbára tó lè ṣe abẹ́rẹ́ òun nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ á tún tẹ̀síwájú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run níjà lùbàdí èṣù èròkérò kò ní bàjẹ́ ayẹwo ní bàjẹ́ ọ̀ràn wa ò ní bàjẹ́ o wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.